lásìkò èmi ọba adélànkẹ́ mo fẹ́ kí gbogbo yín lọ tí ọwọ́ ọmọ yín bu aṣọ bí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá ta fèlèfèlè ní ẹ̀wọ̀n ló máa kú sí. adélà. ẹ̀ dúró láti lè gbàdo ẹnu adélàkẹ́ àtàwọn olóyè wọ́n ti mú òkú lẹ̀. ọ̀tún àtìpà gbogbo yín sì wòran pé ọmọ àlèlè ni lélẹ́yìn tó jẹ́ ẹgbẹ́ ọmọ tí mo bí nù òun gbọ́ nù tán pé agídí lèmi fi joyè. ẹ̀yin olóyè gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá wọn akídanidani sọ gbogbo ẹ̀ ló dé mi ẹ̀yin ẹ̀ fi wọ́lẹ̀ ẹ̀yin ní ẹ̀fẹ́ mi lórí oyè àbí. bẹ́ẹ̀ ni wà ọmọ wa tó ń wí kò tẹ́ mi lọ́rùn kò dẹ̀ jọ ní sùúrù. màámi kì í ṣe gbogbo nǹkan ní sùúrù ṣe o. wọ́n ní níwọ̀n ìgbà tá a ti rọ́mọ oyè wọ́n ní kàdélé wọ́n ní ká sọ fún yín pé kẹ́ ẹ yè bá kẹ́ ẹ kúrò lórí oyè kí ọmọ oyè ó lè ráyè wá jókòó sí orí àpèrè. ìyá ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi no níbo. parí èmi olóde èèmọ̀ mi wá ọ̀fọ̀ tó ń ṣe ní àwọn adé èmi lọ́wọ́lọ́wọ́ báyìí ibi màlàbà ti máa ń dé ẹlẹ́dàá mi máa ń jẹ́ kí n ti dúsùn mọ́ ọmọ. èmi nígbàgbọ́ pé gbogbo nǹkan tó bá ṣókùnkùn ó yẹ káwọn òòṣà yín lè tọ̀wọ́n lẹ́sìn. ìyẹ́dẹ́ máa wò lẹ́yìn ẹyẹ ẹlẹ́yẹ mú lẹ́nìí lọ́ padà síbi tó ti wá èmi ló sọ bẹ́ẹ̀ fún. orí ni mo fi rìn wọ́lú yìí kì í ṣẹ̀ṣẹ̀ màá tọ́ba bá mi ń dà sí. má dà sí. má dà sí. má dà sí. má dà sí. mo ní kó má dà sí. mo ní ń dà sí. má dà sí.